صفات النساء ìtọ́nà ọba tí ń ṣàlàyé fún wa àánú rẹ̀ àti àforíjì rẹ̀ olùsàtìwà yìí náà ìtọ́lá oríṣi ìlú olúwa ìtàkùn tọkùnra wa lánàá àforíjì ó tayọ sáǹfẹ ló lásán wí o àmì ìṣiṣẹ́ sọ̀rọ̀. Kíkà náà fi rọra o. Ọlọ́kọ àbíkọ́ ìyàwó sọ́kọ àbí ọmọ sóbì láti nǹkan tó dùn ọkọ àbó àgbàbá wa. Wọ́n dábìí ẹ̀ má bínú tàbí ẹ̀ máa bínú ojú rẹ̀ táàfin sọ náà láti ó ṣe ìpínlẹ̀ amáṣe èké nǹkan mẹ́ta bẹ́ẹ̀ dákun tó túmọ̀ àkórí nígbà ìyàwó tí ń ṣe nǹkan tí ọ̀dà àkọ́kọ́ rẹ̀ wọ́n sọ fún ọ̀pẹ má bínú ẹkùn olówó orí rẹ̀ má bínú nígbà sọ náà nítorí pìtì nǹkan ọ̀nà lára ọ̀nà káfá àkórí nígbà àdúrà lásán làá fẹ́ràn àìsíṣẹ́ tó àdúrà tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ní o bá ti dọ̀rọ̀ àwọn àtọ́ náà àìsíṣẹ́ tó àdúrà. ọba tí ọlọ́dún ń fa àṣìyí ọlọ́dún ń fa ìkàwé lẹ́ni ara rẹ ọmọ kan ń sábòdì fún rẹ ni ọmọ sàgbé ọmọ sàgbé ń ti lè fọ́ sọ́ọ̀bù ilẹ̀kùn ṣọ́ọ̀bù ọwá jòkóó lé ọgbà náà ti dánwò ọgbà bá bá gbọ́pọ̀ ń serú ẹ̀ àwọn ilé ìwé pèsè lágbáyé ti gbádùn báyìí kí ló dé àní ní lọ ní ọgbẹ́ náà tó kó wọn ta kò sí lẹ́kùn ṣọ́ọ̀bù àwọn àdìsẹ̀ náà wà á kò pé ó ti yé wa náà ti ti sọ̀rọ̀ gbogbo sábà tó ń sọ tó bá ti ní kàtàkì ẹ̀sìn ọlọ́gbọ́sà foríjì wá sábà àwọn tá à ń sọ ni pé ó dàpọ̀ nípa ni máa gbìyànjú ká máa kẹ́kọ̀ọ́ àdúrà náà. Àyà tí ó tẹ̀lé àyà wọn ẹlẹ́wọ̀n láti bẹ̀rẹ̀ lónìí. Àwọn olùdílé ní àṣẹ ọ̀dọ̀ tí. بسم الله الرحمن الرحيم ومن يكفر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يأتي Ọdún jọ́pù, ọdún jọ́pù, àbíkọ̀ jọ́pù ni ẹ̀tòkí rẹ̀ lọ́ta ومن يكفي قبيل أدم أو إثما ثم يخرج به بريئا ثم يقضي عليه الأمر وعيسى مستعدا وإثما نعم Ọlọ́run bá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀fẹ̀. Ẹ̀ka àtàkà lánàá ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ló sọ, ó sì sọ pa ó sì fi parí. Ìwọ́tọ́ iṣẹ́ tí ọ̀dà àbọ̀ ṣàbòsí fúnra rẹ̀. alẹ́ ìgbà tó ọmọ fún ọwa ń ṣe ọ̀dá tán sàforíjì fọlọ́ ọwọ́ tó àforíjì ọ̀dọ̀ ọlọ́ọ̀bà ọ̀dọ́ rẹ lójú nù ẹ máa gbọ́ máa yẹ ṣe bò ومن يكسب إثما فإن ti ẹ̀sẹ̀ ẹni bá ti ọlọ́run. ọlọ́run ní bẹ́ẹ̀ bá ti kí ọ̀dà ó ti ọlọ́run ọlọ́run ní ọ̀ọ́sẹ́fẹ́ nìkan fa iná máa ìlú alánàfi aláwọ̀ akọ́kùnrin ọlọ́run ti kọ́sírù ẹ̀sẹ̀ yẹn ó ṣe lórí ẹni yẹn gangan ẹ̀sẹ̀ yẹn iná máa àdàdàkù ẹ̀sẹ̀ òní orí ara ẹ̀ ló ṣe fún o kọ́dà kọ́ ṣàbòsí fún yàn ọ̀sọ̀ wa tẹ́lẹ̀ máa ṣe tí ó da fún yàn bí wọ́n bá ṣe ìyàmbá fún yàn ọlọ́run ti jẹba ó dùn irú àwọn kan ti bá ní ìdí nìkan tí wọ́n ń gbóná tó bá fi lè dá ẹsẹ̀ kan ara rẹ lọ lọ dáná yẹn fún náà kí n wá rí ẹnì kan fún pa kí èsì yẹn pé ní ìṣẹ̀lẹ̀ ọ̀dà àbí ẹ̀ bá mọ̀ sí wọn yàtọ̀ àǹtọ̀ tó bá yí dáadáa bí ẹ̀ bá pa kí èsì ti àìbá ń àìbá wọn jà á sì àwọn èyí fẹ́ràn àmọ́ tó ní àwọn èyí ní ẹ bá pa sí ìfún wọn sí wọ́n tún ọwọ́ ẹ̀rí ni wọ́n à ah. wọ́n tún ọwọ́ ẹ̀rí ni wọ́n tún ọwọ́ ẹ̀rí láti dáàbò bóra wọn ní kí wọ́n mú àwọn ìmọ̀ jẹ́rìí ìmọ̀ jẹ́rìí o ẹ wọ ẹ tó ń lọ lọ́wọ́ rẹ̀ ní pẹ̀lú àpò èkó wọ́n ṣe mistake. ṣé máa ń bọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀fẹ̀ pé a àti b ẹ̀sùn máa gbèsè ra wọn in fact àwọn èèyàn correct yàn tí ìbá tó fẹ́ kọ́ rìpíìtì náà ẹ̀kọ́ mọ́ ọ̀rọ̀ mọ́ ṣẹlẹ̀ wà sí àyàrá tí ìbá tó fẹ́ rìpíìtì ní tí wọ́n sọ náà lọ́kùnrin rẹ̀ lọ́kùnrin wa tuntun lọ́kùnrin wa tuntun àní ìṣe àwọn ikọ̀ àbá ẹbí ó lè débẹ̀ tẹ́lẹ̀ kẹrin ní ti correct ara yìí bọ́ọ̀ ti rí mu kéèké tó fẹ́ sọ èyí tó jáde lẹ́nu rẹ̀ ló gbà lórí ọlọ́kàn kò sí ẹ̀bá ní human rights ní màbáyà yìí láti sọ inú sẹ́ẹ̀fù náà fún ìyẹn ní kẹrìbà nígbà tá à ń sọ àtàwádọ̀ nígbà tá à ń sọ kẹrìbà nínú àwọn àpẹẹrẹ màbọ́ nínú àtàwádọ̀ nínú àwọn apára ẹ̀rí kẹrìbà òun ó ń tàṣìṣe ẹ̀hẹ́n wà kọ̀lẹ́ wà gbà kọ̀lẹ́ náà ìtìlẹ́rìbà náà fi bá wọn ayé nìyí ní ẹ̀ kẹrìbà náà tí ẹ bá ti ní human kind ìyẹn gba mistake. àlẹ́ kò fẹ́ kí o lè ṣe mistake ẹ̀ gbọ́ anabi ní adamu anabi adamu adamu anabi adamu ni àṣìṣe olóògùn jẹ́ pé àwọn anabi náà sọ ọgbà ọgbà àlùbọ̀sálà ọlọ́run ní kóhun náà máa ṣàṣìṣe anabi sọ ọgbà ọgbà àlùbọ̀sálà sọ ti hadith kan pé èèyàn bíi ti iná máa ń bá ṣe àwọn òṣèlú kù á ń sá kàmá àṣàwọ̀tò anabi ní èmi náà máa ń gbàgbé nǹkan bẹ́ẹ̀ ni náà ṣe máa ń gbàgbé nǹkan èèyàn ní fàyídà náà ṣèkù ẹ̀rẹ́ ti rú mi tẹ́bá ti wá sí mo ti lè tẹ́bá ti pé mo wá gbà pé ànábì ni ẹ̀rọ mi létí. yàtọ̀ fún ànábì fi ó sọ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àwọn ó tún wá tẹ̀lẹ̀ ànábì kan sọ ó tẹ̀lẹ̀ kódà ní tó tẹ̀lẹ̀ káànábì ní ìgbàgbé kò kọ́mọ̀ sọ̀rọ̀ tiwa. bá a bá bí ìmọ̀ bá ti àgbé níbi irun kìí ti pé kẹfẹ́ lórí ìmọ̀ kẹfẹ́ ọfẹ́ tíráta mẹ́rin ó wá sálámù ní ẹlẹ́kejì ah, kò sábà kọ́ ọ́nà àwọn ìyọ́mọ̀ ó tún wá sálámù tán ó tún wá kó ó tún wá kó níbi tó ti ẹ̀kọ́ láti ní àyè ìmọ̀mù rẹ̀ tó wọ́n ń gbà wọ́n jẹ́ ìdíkà ọjà ìdáhùn ó tún wá pé fá ó tún wọ́n dòkó ah, ó lóde ìmọ̀mù tó wọ́n jẹ́ wá sí o ó sì kí méjì orí sálámà ó sì lọ jòkó àwọn sábà lè sọ̀rọ̀ ìrún ah, tí padà ní kò sí ẹgbẹ́ lè sọ̀rọ̀ àmọ́kùnrin kan bẹ òun tí ẹ̀ ìmọ̀ ń sọ̀rọ̀ sáré bí i àdúmọ̀ máa ń sọ̀rọ̀ dáadáa ó wà lọ bá nàbí àwọn tó ti gbé kalẹ̀ ó ní sọ àbúrò ah, tó ní o akọ̀mọ́kànlá <laughs> tẹ́ gbàgbé ní abẹ́rẹ́ bẹ́ẹ̀ sàlékún bẹ́ẹ̀ gbàgbé ní abẹ́ fi kọ́ sí bẹ́ẹ̀ dúdú. Ànábì ẹ̀rọ kan, ànábì jìnnà sí, ànábì ní kankan ṣẹlẹ̀ ní ìlú ọ̀rọ̀ rẹ̀. Ìgbàgbé ẹ̀hẹ́n ní ìdíbí rùn. Àwọn sábà ló ń tẹ̀ fún afúnà ànábì sọ̀rọ̀ tọ́lọ́ owó lóbi rẹ̀ sí ṣẹ̀ńtọ́lá náà. Ẹ wo orúkọ báyìí. Kò sẹ́sẹ̀ lè tàbí tó wọ́n pè é sáfìlì èsì bí àtúnṣe òní bí ẹ bá ní bí wọ́n ká ẹ̀kọ́ nígbà ẹni gbàgbọ́ sọ wọ́n sọ rẹ ọ̀rọ̀ wọn sọ wọ́n sọ débi tí ìyẹn tó máa fi náà mo bá ìrún ìyàtọ̀ bẹ láàrin ìyẹn bá wọn látàlákà àbí bí wọn bá jẹ̀mọ́ wọn níbi bá bá ìrún ọmọ ìlú òkúrò wọn ló bí wọn bá bá ìrún ọmọ níbi ibù sábàwò tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ fágídà yẹn ẹ rí pé bí wà pé nǹkan tẹ́ ṣe pẹ̀lú ìyẹn ṣe wò kẹ́ẹ̀sì wọn sọ̀rọ̀ kí ọ̀rọ̀ gan ọmọ ọmọ jáde dáadáa pé kò jáde dáadáa bí ẹ̀ méjì náà sọ̀rọ̀ yẹn pé tó bá jẹ́ pé ẹ bá lérí sùjú ẹ báraka náà ní lórí ẹrú òun wá jáde ó ah! ti sọ̀rọ̀ ẹni kẹ́kọ̀tò kó ti ìkejì eléré ẹrú tó ní ọba rẹ̀ òun sáré gbẹ́rù fún ẹlẹ́sí kẹ́kọ̀tò sọmọ ń jáná tí wọ́n máa ń tí wọ́n ń dùjọ wọn bẹ́ẹ̀ ló ń jáná fún ẹlẹ́sí lájáná tó fi ó wá gbé ọ̀rọ̀ yẹn ó wá tọmọ láìsí ẹ̀ ó wá gbé ó wá gbé lé iná gbé lé bọ́bá wá ṣe bọ́bá bá ti ju gbò ọ̀bá wá ká jẹ̀mọ́ لا يجمنكم شنآن قوم على على àìsàn àwọn tí wọ́n ń kúbi ẹ̀dán tí wọ́n ní ìwà burúkú lọ́wọ́ ní wa tí ọ̀dà ẹgbẹ́jẹ kan máa kọjú fún wa láti máa ṣèdédé o ó dùn mí kí ní yẹn kí dùn mí kọ́lá kọ́ fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ à ń gbà ọgbọ́n sọ ọjọ́ kejì bàbá àmọ́ wá ó kí bàbá bàbá ọ̀fọ́ gbà ọ̀tún ní tẹ̀lé bàbá gbà kẹ́rí sọ́bà ti sọ́bà bí ọ̀rọ̀ wa àwọn bàbá bàbá gbé ibi tó ti sọ́ọ̀pù wọn ọ̀dà wọ́n ní ọ̀rọ̀ èsì rẹ̀ múra wọn ẹwà kọ́ ti ibi tí ó tí ó tí ó máa bù bẹ́ẹ̀ yẹn wà láì kọjá ó ti fi tẹ̀lé ní ìtumọ̀ àwọn tí wọ́n jòkó sí wọ́n èé mọ́ alẹ́ ìbò ọ̀dà àwọn náà pẹ̀lú ìmúdẹ́sílẹ̀ ẹgbẹ́gbẹ́ yanu ẹgbẹ́ jòkó sí ọgbọ́n bọ́lá sí agbára wọn lè fi di ẹ̀dá tẹ̀ pé ọwọ́ tó ń sáré ọwọ́ sọ bó ti ẹ̀kan sọ bàbá náà wá sẹ́ǹdì ẹ̀ ókè àmọ́ ti dá fún à ìdìbò àgbà ìdìbò ṣe pé mo ṣe ní sẹ́ǹdì náà èyí tó wá sọ náà ìkìlá fún mẹ́mẹ́ báyìí lẹ́yìn lọ́dún dáhùn dáhùn ẹ̀rọ ìṣẹ́mú tó ọwọ́ ajá mẹ́wọ̀ wọn lọ sí dákú lórí ìlànà ìlú wọn wá ṣe ṣe ṣe ṣe gbogbo ọ̀nà náà gbà lọ àwọlé o bákan ní wàá jẹ méjì nínú kó jẹ pé kéwù lókè àwọn ìyá yẹn kéwù yóò tẹ̀lé òye àbí ká máa máa kan tó àdìsí abúrera ọ̀rẹ́ aláwọ̀ta náà abúrera ní ìgbà dìtún ìlà sọ̀lá tàbí ìrìnàjò ìgbà àtẹ́kùn sọ̀lá ìgbà àtẹ́kùn sọ̀lá tàbí tẹ́ bá bá bá débi wọn wà náṣínú sojú anabi ní ìgbàtẹ́ wa wọlé fún un ìgbà àtàkùn sọ̀lá ẹ wọlé fún un ẹgbẹ́ tí wọn wà náṣínú sojú ẹ wá rí pé wà ń bẹ níbi ìforúkalẹ̀ yẹ ẹ bá wà ń bẹ ìforúkalẹ̀ ọ̀sùdùdù ẹ̀yìn lè parí ìforúkalẹ̀ yẹn. wọ́n ní wàhálà tẹ̀rù dùrú ṣe àn. ni wọ́n rẹ̀? kọ́lá sí àwọn ọ̀sán pé wọ́n fẹ́ dájú ọ̀lọ́dún ó ń pẹ́ èyí táwọn tún wá òde gbogbo àtẹ̀rù dùrú ẹ padà ń gbọ́dọ̀ eléyìí ẹ má kà kò ní wá ò ọ̀rọ̀ tẹ̀ ó dùrú ṣe àn ṣùgbọ́n ti jẹ́ bá àwọn obìnrin ẹ̀mọ́ ka mọ́ òun á ní ẹ̀mọ́ rí fífi ẹ̀mọ́ ah ó lágbára gan gbàgbé bẹ́ẹ̀ lọ́dẹ ó bá ti dàgbà ẹwẹ́ káàmọ́ lẹ́bí wọn fọwọ́ bọ́jú òkú tí bípa ti lọ kò sẹ́ńtì lè fi ṣe. ìwé ẹgbẹ́ wọn fi ṣe kì í bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ fún yàrá ìdílé wọn. tọ́lá ẹ̀rí ìtàkàtà sí èsì tí a ti fẹ́ ṣe irú ẹni yẹn ẹ ẹ rí mi pé ó fẹ́ràn yín ni. fọ́nà tó tó tòbí àjẹsákùn lọ fẹ́ràn. torí pé àtijọ́ ṣe yẹ wà mọ́ yẹ ìbò ẹ̀sìnmẹ́ ìrẹ́sìnmẹ́ mọ́ yẹ ìbò àlàlẹ́sì. وما ẹgbà sí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ tó fẹ̀ yẹn èyí ara rẹ̀ ló fún mo àmì náà bẹ́ẹ̀ wá وما wọ́n ní àmìlà sọ́ọ́lẹ́ ọlọ́dẹ ni bá fi dáadáa nínú yín. àti àmìlà sọ́ọ́lẹ́ àrùn olúwa kó ní áfíríkà ṣe fún àwa la ṣe eré àwa la ṣe fún àwa la jẹ̀sìn ẹ̀. wọ́n bá ní àṣà àbá àlẹ́ yìí. ẹni bá ti dàgbòjì náà tó tẹ̀sẹ̀ eré ara ẹ̀ náà ló ṣe fún. wọ́n máa ń bùkà ọ̀rẹ́ lọ́gbẹ̀ẹ́ ọlọ́run sábà fún wa. Bẹ́ẹ̀ni nígbà dáa bẹ́ẹ̀ àmà yá ẹ̀ṣẹ̀ yìí. Ẹni bá parí ààlà, ó parí ààlà fún rẹ̀ ní o. Wà á ní àbáyé àbáyé àmà yá ẹ̀ṣẹ̀ Bẹ́ẹ̀ bá bá wá sàlàyé fún ọtọ́ ọlọ́ọ̀ gbọ́, ọwá sọnù, ọwá ọ̀sẹ̀ ìkòkò bá ọdún sọ́rùn sọ́rùn ìwọ̀lọ́gbọ́ rẹ̀ ìwọ̀lọ́ bí ẹ̀ pé àwọn ìṣẹ́ lọ́wọ́ wánù àbáta ló sọ wánù fún rẹ̀ ni o. Ẹ̀sẹ̀ bàbá àdúgbò ọmọ ẹ̀sẹ̀ ọmọ àdúgbò bàbá. Ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ká mọ̀ nù.

ọwọ́ fẹ́ fún gbogbo ààrẹ ń bẹ̀ lọ́nà tí ọ̀dà ọ̀fẹ́ gbà á wọ́n lọ́sì yẹ kíkà máa ń gbé ọ̀rọ̀ lójú báwọn àwọn ń bíbí à àwọn òrí àwọn òrí rí pé fún náà fẹ́ràn àwọn. àwọn táwọn afáà súnà máa ń tapò wọ́n máa ń rí àwọn afáà súnà bẹ́ẹ̀ bí ọ̀tá àwọn ni olóyìn búra àwọn eléyìí wọ́n fẹ́ gbàgbé lẹ́nu wa ìjọba ìsọ̀rọ̀ pé ìdí aráàlú ni ó gbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa ń gbàgbé lẹ́nu yìí náà pé a fẹ́ gbàgbé lẹ́nu yìí ni ìtẹ́ ń jẹ yìí ẹ̀yin náà fi aráàlú ni ó máa ń jáde lẹ́nu nígbà náà nígbà náà láìpẹ́ ìlànà kan sọ́nà àwọn afá. ó ní gbogbo afá àti máa ti jálà yìí ó ní wọ́n ó gbòòrò ní wájú ọlọ́run wa ẹnì kó o ṣe tó jáde tó mọ̀ wọn náà ìdí lẹ́yìn tó bá takò jálàbí ẹ̀rìn tẹ́yìn bá lọ́dọ̀ àwọn ilé ìwọ ọdún ìkan náà lọ́dún kan sọ pé lẹ́yìn tó bá dẹ́wọ́n ti jálàbí fún ọlọ́run tó dáa fún ẹ̀yìn ìyàwó ẹ̀wọ́n sẹ́wọ́ òun náà lọ́kọ̀ lọ́kọ̀ lọ́kọ̀ lọ́wọ́. tó dábàá yẹn tó pàṣẹ ìdíwá sí ọlọ́kọ̀ lọ́wọ́ àwọn ọ̀yá bá pàṣẹ ìdíwá sí ìjọba ìjà gbọ́ ní máa ń sọ̀rọ̀ wọn ni o kọ́dà wọn náà ní kó bọ́mọ ìyá wa ẹsẹ̀ onígbà ẹ wá wọn tó sunlé ó wá sunlé tó lágbá débi pé ayé wá fún mọ́ òun náà torí ó ti fún débi ayé ti fún mọ́ ó fi wá ó fi wá ó fi wá fọ̀ jáde. ọlọ́run wá ní ọlọ́run bákan náà ọlọ́run wà máa ń yẹ kìlọ̀ ètùmọ̀. فإنما يكسبه على نفسه ومن يكسب إثما فإنما يكسبه على نفسه ọ̀nà kejì táàbí lè ṣàlàyé ayà rí fúnra wa wọ́n gbọ́wọ́ àti látòjúwe ọwọ́ agbọ́ débi pé wọ́n ní ìpínlẹ̀ ọ̀dà afẹ́rẹ́ mọ́ ọgbọ́n wà sí débi pé wọ́n ní kò da aṣọ mùsùlùmí ọkùnrin kó kọjá kókó tẹ ọgbọ́n wà sí débẹ̀ wọ́n fẹ́rẹ́ mọ́ ìwọ́n tó tẹ́jú obìnrin ọgbọ́n wà sí débi pé wọ́n tó bìnrin ò lè kò gbọ́ jáde àti lo jẹ̀lúbábà rẹ̀ ọgbọ́n wà sí débẹ̀ ó ọwọ́ tó wá sí i wá àtúntò ọgbọ́n tó yí ọgbẹ́ lò àwọn òbí wa ni má lò ọba tí ìlú wà sí àwọn kọ lọ́mọ nǹkan tó ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni irú ọ̀sán tó kò dà ọba ṣe ẹ̀ṣẹ̀ ni wàá máa ń yẹ ṣe o. Wọ́n mẹ́rẹ̀ ó bí. Ìyẹn ti fẹ́ lọ kọ́ fẹ́ làwọn òbí rẹ̀ tó ní kọ máa ṣe òní. Nígbà tí ó máa ń ṣe ra rẹ̀ ni. Ìwé wọ́n kọ́ fún ìwé àwọn òbí rẹ̀ kéèsì ọ̀tọ̀ tí wọ́n. Kéèsì ọ̀tọ̀ ó ń dáwọn òbí. Kọ́dẹ̀ ní a máa ń sọ fáwọn òbí gbà míì. Àbá àta jáfa, bàbá lọ́mọ kéwú, àbá lọ́mọ kan tó lọ bẹ́ẹ̀ ṣe súnà nábì, ó bẹ́ẹ̀ tẹ̀lá nábì níbi àwọn àtẹ̀ kan táwa sọ fún tí ò gbọ́ tó yarí ẹ mọ́ rí gẹ́gẹ́ ọmọ ọmọ ọmọ tó fẹ́ràn yìí nù òun yóò di ayé sí lálẹ́ kìámà nítorí pé ọmọ bá ti lè gbà fún òbí tó fẹ́ sọnù tó fẹ́ ṣe tó da òbí tí kò gbọdọ̀ ṣe ó wá tẹ̀lé òbí mẹ́ tẹ́ẹ̀rí òun àtòbí òun wọ́n padà gbéra wọn sókè lálẹ́ kìámà ni fúnra ara rẹ̀ òun yóò ti pè fún òbí rẹ̀ pé wò làánì hóm làánẹ́rù kàdéèrọ̀ tí ó sọ fún òbí abẹ́ sí ẹ̀sìn ọlọ́run àwọn tí wọ́n já sérè. ọ̀gbẹ́dá iná àbọ̀rẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ àdìsí ọmọ nù o nígbà tí ẹni tí ń ṣe tí ọ̀dá bó bá rí ìyá ọlọ́run tó ti jẹ̀bẹ̀ iná bá wọ̀rẹ̀ tó wà ti pọ̀ lọ. àyíká máa wọ́n ní bó ti dá wọn ló. ọlọ́run o àwọn ti mọ̀ pé àjẹ ìyá yìí lónìí àti ibi tá a lọ àmọ́ tí ní kàwé pọ̀ mọ́ ọlọ́run o. Àwa tẹ̀lé àwọn aṣíwájú wa ni o. Wọ́n tó bá ọ̀rọ̀ àná àwọn àgbàlagbà ní wá àwọn látẹ̀lé nínú àwọn òbí àwọn àfà àwọn owó tó wọ́n ní òkú òkú ọ̀rọ̀ lọ́wọ́ ọba ọlọ́run tó wá ń bẹ́ẹ̀ àwọn àtìmọ̀ pé lónìí àwọn jíyà wọ́n máa yẹ pé fa ìnàmà yẹ́kùnbó aláàlá. A ti mọ̀ pé a jí ìyà, àmọ́ ọlọ́run bá wa, àwọn náà ó jí ìyà, wọ́n gbọ́dọ̀ jẹ́, àmọ́ tá a bí ọdún pé wọ́n ti kíyàwó jẹ́ dédé, ẹwu ẹwu àdúrà tí yóò ṣe máa fẹ́ rẹ́sẹ̀tì láyé. Ẹwu ètò tí mẹ́rin bí àṣà ìrìn àjò àdáa bá wa dọ́bù ìyá àwọn aṣíwájú wa tí wọn ò já ṣe súnà nẹ́bí bá wa dọ́bù ìyá wọn bóyá tẹ́ ìyá náà ni bá wa rẹ̀ káńdà bá náà ni bá wa rẹ̀ bóta bá ni bá wa rẹ̀ àwọn ẹgbẹ́ nǹkan láyé o. èyí ni dọ́gbọ́n náà wọ́n ti máa ń síbẹ̀. a wọ́n tó làánà láàánà ọlọ́ba láàánà wọn tó wá dákẹ́ bẹ́ẹ̀ láàánà àwọn àwọn àwọn ìpè tí ìwé sẹ́fọ́ sáàyàn láyé wọ́n ti máa ṣe fún àwọn òbí wọn láti yára olóògbé àpò pé téèyàn bá ní ọmọ tó mọ̀ fẹ́ ṣe súnmọ́ náà táwa sọ fún tí ò gbọ́ ẹ lápẹ́ ọmọ ọmọ ló fẹ́ dáadáa fún wa. ọmọ èyí tó gbọ́ sí ẹ ẹ padà síbi fúnra yín yóò bẹ̀ síbi fún ọ nígbà síbi fúnra yín yóò lọ náà sọrí ẹbí yóò jẹ yìí síbi ìgbà jẹ twenty bá a ṣe tàwọn òbí mi ní ọtí lẹ́yìn ilé mọ́tìmọ́ bẹ́ẹ̀ gbogbo tí ń jẹ́ àánú rẹ̀ má di o má má má má má ti hàn wá <laughs> ah, má ti hàn rárá lọ́dẹ̀ kan rí i wọ́n ti kún sọ́dọ̀ wọn wọ́n ti kún sí ẹ̀mí ìyá wọn. أرنا الذين أضلانا من أيديهم والمن أجعلهما تحت أقدامنا ليكونوا Àwọn ìyàwó náà wọ́n sì jẹ́ àwọn ìlú tara wa tẹ́lú ibú. Gbogbo àwọn táwọn ẹbá tara wa tẹ́lú ibú, a náà wà fáwọn síyàn, ní táwọn ló ké fún ọ̀rẹ́ o. Ọ̀pọ̀ ilẹ̀ ìlẹ̀ tẹ́lẹ̀ ní àpọ̀ àwọn tó kọ́ aláyé wọ́n sọ wá ló ti wá sí ibú wa àwọn dáná àwọn dá èyí ni wọ́n ní àti ẹnu ní wọ́n ní jáde wọn náà Ẹgbẹ́ àrínú wọ́n sí abẹ́ jíjẹ wa. Ilé kò náà, kó ti já pé àwọn ni wọ́n wà nísàlẹ̀ sàlẹ̀ náà orí ń ba wàláì àwọn tí ń sọ lórí wàláì àgbábò lọ́dún lọ́dún fẹ́ ronú àwọn tó ń sọ lórí kẹ́ ẹ́ tó rẹ́rì ẹ́ bàbá àwọn kan máa dé fún wọn nígbà tó bá ń gbá bọ́ọ̀lù gbogbo àwọn tá à ń sọ yìí àwọn yìí mẹ́rin wọ́n fọwọ́ padà pé ọlọ́run àwọn dà tó wọn jọ lónìí ọba bẹ́ẹ̀ tí wọ́n pápá kún wọn sábẹ́ jíjẹ wa wọ́n jẹ́ pé iná tí ó máa ju àwọn ọgbẹ́ kí nìyí. Ànábì sallallahu alaihi wa sallam Ànábì sọ fún wa ó ní gbogbo ẹni tó bá máa ń há dáa ilà gbogbo ẹni máa ń fi àwọn èèyàn sí dáadáa ń ṣe wá sí dáadáa fáwọn èèyàn fáwọn èèyàn wá ń ṣe é tí àwọn àfá wa àwọn àfá àkànlọ ẹwọ̀n nìkan àwọn afẹ́ sọ́ta àdúgbò ti wà yìí pẹ̀lú súnà nẹ́bí tí ó fi ti jáde pè ámà àwọn kan bẹ ìtàn wọn nípa rẹ̀ tí ṣékù wa alfọ́ọ̀dì pọ́fẹ́sọ̀ abùgẹ́ni abdulhamid agbábídọ́mà àbúdọ́wọ́lọ́wọ́ ọkọ̀ àṣàríkọ́lá fún wọn ìtàn olè gbàgbé wọn ọ̀dà oníwèé kan tí ọmọ kan kọ nípa Fatima mosque bá ó fi ṣe project university lọ <clears throat> nígbà tí ń ṣe ó kọ sínú rẹ̀ báyìí nítan àbá àwọn ẹni ọlọ́run ti sábà bí súnà àdúgbò wọn dá ilà ìbúdà alájùwà nínú láì bàbá Madina rahimahullah ta'ala àwọn ti kú lónìí tàbá fẹ́ sọ ọ̀rọ̀ pàtó náà bá a bá lè sọ Kwara State a lè sọ lọ́rin ẹlẹ́kùn fẹ́ gbà ní o àmọ́ alẹ́ ní Kwara State abámadínà lọ́n sábà ní súnà ń lọ ní àyè ìtàníkè ká sọ pé ọ̀rọ̀ àtúgbẹ́ ní ṣe ń pèlè súnà dàrẹ́tì ni tí ń gbógun ti ní gbangba alájà bí lọ́la yẹn. Nabi sallallahu alaihi wa sallam man da'a ila al-huda. Ẹ máa ń pèpè tí ń ṣe wáàtí wáàtí rẹ̀ ń fi àwọn èèyàn sójú ọ̀nà mà ní aláwo adìrò. Yóò gba aládàá tiẹ̀ náà. Yóò gba aládàá iṣẹ́ tó ṣe. Ìfẹ́ dáwà lọ́sẹ̀ yìí. Ìyẹn máa ń gbáṣẹ́ dáwà lọ́sẹ̀ yìí. bá a ti ìwọ́ọ̀dù tó yàn ṣe náà ń ṣe fáwọn ọmọ oṣù èyí ni mo ṣe olóṣèlú kaba yìí <laughs> wá sí ní táǹkọ fún yín wá sí ọlọ́pàá ọlọ́pàá ní káà náà máa rí lò á fún gbàwọ́ lápá àti kíni yìí à ń lò ẹni bá àwọn tí wọ́n ń lò nínú àwọn táwọn afá ń sọ fún gbogbo gbogbo bá lò nù wọn irú ládá tí wọ́n fún ẹni tí ó ṣe wá sí fún wọn tán fi ń lò olówó agbáyé ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ká ní tẹ́tẹ́ máa yóò gba tẹ́lẹ̀ lé ní everybody àwọn àfa ẹlòmíì ò lè ka iye ẹni tó ṣe wá ìyàbọ̀ tó ka tíra rẹ̀ tó gbọ́ ọ̀rẹ̀ mọ́ bí ó ti wá máa lọrùn ìlànà ìkìláfì à ń ṣé mi ní o sẹ́pẹ́ àwọn agbèrè látọ̀dọ̀ àwọn àdínà nísìn gbogbo ní táwọn sọ yìí nísìn yìí pòfẹ́sọ akóredé àbíkọ̀fúnlá wọn gbà òṣìṣẹ́ lànàbí ni khairukum man ta'allama al-Qur'an wa 'allama kò sílẹ̀ ló dàtò tó fẹ́ rí wọ́n iṣẹ́ iṣẹ́ dáwà ni. dáwà wa pẹ́sẹ̀ tí méjì àwọn kan wá ní sàbòtí fúnra wa nínú ẹ̀mí àwọn atáǹgbá gbígbé àbáwọ̀ atáǹgbá àwùjọ ní àyè láwùjọ wa ní ìlú ìgbà a mọ àwọn tán pòpè tí yá àwọn ilé eh, olóògbòdò ni wọ́n àwọn ilé ìlérí ibú ni wọ́n ní ma ń jẹ́ ìlú ẹ̀fẹ̀ lérí ibú ó fún fún apùn aláì àwọn ọmọ ọmọ ọmọ ọmọ àwọn ẹni yìí ẹ mọ́ pé wọ́n ti kó wọn wà láì wọ́n àwọn àbẹ́ àwọn àbẹ́ àmọ́ kí ni ajá ni bẹ́ẹ̀ náà ni kó mọ́ ẹbí ojú ṣe ẹ̀rọ àfihàn lọ́sọ̀ àfihàn ọ̀rọ̀ àfihàn ẹni bá lẹ́kọ̀ọ́ náà ni síbẹ̀síbẹ̀ náà ẹ̀fọ́ ọ̀dọ̀ wọn náà àwọn ọmọ ẹsẹ̀ kí ní kàlá gbogbo àìlú ọkàn ìran tí wọ́n mẹ́sẹ̀ wọ́n á fi àpá kan wọ́n jọ́ nǹkan wa wọ́n ti kàwá náà rí o àmọ́ wọn wá pé pé bí ìpànìyàn pẹ̀lú lábẹ́ òkè rẹ̀ ọkọ̀ tó nílẹ̀ nìyẹn wọ́n làwọn òfin kọ́ ọ́ wọ́n á fẹ́ fi àpá yìí nígbà náà mọ́ pẹ̀lú wọ́n á fún òun ní fifty thousand naira ẹ wá náà ẹgbà owó yìí ẹgbẹ́ epo tọ́pọ̀ ẹgbà owó yìí ẹgbẹ́ ìdòwú kan tó burú bẹ̀ tó dà ní. wá wá òsì kan pé wọ́n á sọ pé ìfúnmúlẹ̀ ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ náà pé wọ́n náà kọ́ kí wọ́n kọ́ ní mo ní ẹni tó yóò wá wọ́n wá kò sí ilé ọ̀rẹ́ wọn yàtọ̀ wa jẹ yóò fún yẹ̀jẹ̀ òun náà ìlàwọ́lá ìlàgbọ̀n ẹni bá pèsè síbi kan yòókù náà àwọn fẹ́ tẹ̀lé ìjọba yòókù o anábì ya mọ̀ kọ́dà àwọn tí ó máa pèsè síbi yòókù anábì ni kọ́ọ̀mù nàìjíríà yàtàkà nàmúnà bí alìsìnàtìnà. ẹ mọ̀ pé àwọn tó pè ń tí ọ̀dọ̀ láàrin bá rúkọ ẹ mọ̀ pé àwọn ẹlẹ́sìn náà lábẹ́ rí bá sí. anábì sọ́dún kílẹ̀ nípa olóńgbò àwọn tó pé ara wa àwọn tó ń sọ yìí ní sílì ní ara wa ni wọ́n fẹ́mọ̀ ẹni wájú àfáà ilé àfáà àdébé yìí kọ́dà wọ̀yà tàkàlà múnà bí alìsìnàtìnà ẹnu wa mọ̀ bí sọ̀rọ̀ wọn ni kọ́lá wọn lù látọ̀rọ̀ láwa ní wàsánlá anábì fi kí wọ́n dà jáàz yad'una ila jahannam iná jáàz máa ń fẹ́ sí tí wọ́n fún ayé lónìí ẹ bá wọn pèpè síbi ìdọ̀lá àlù wọn lọ wí sòrò yóò gba ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe wọn àti ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn. ó lè náà èmi náà sọ pé iṣẹ́ tó le jù láyé wà láì láti ibi àfáàní láì bí ẹ bá fẹ́ ọmọ nílé kéwú bí ẹ bá fẹ́ kó bá ọmọ yẹn ẹ kó bí béèrè lọ́wọ́ ọ̀ra rẹ̀ pé ọmọ tí mo fẹ́ràn lè kéwú yìí kí ni tó rí i ni mo fi fẹ́ràn wọ́n lẹ́ẹ̀kí yẹn bí ìlú ara tó tọ́lọ́mọ tí ó bá ti bẹ́ẹ̀ ẹ kàn la ọ lórí púpọ̀ mọ̀ yẹn ni ìlàbájá tó ń lò wọ́n fẹ́ dé. nà ẹ wá bí awé kí ló lé mo fi hàn lè pé ó bá wọn jẹ́ kódà. ṣé ẹ tó bá wà fún àti ilé yìí mo ṣe ilé ìjọba náà rí ṣé tó bá ní ká káfẹ́ káwọn tó fẹ́ ní owó dùn lórí social media lónìí kí wọ́n rí owó gbà àfáà ní o. Abe tori afẹ́kọ̀ọ́ orí ẹ̀ lẹ́sẹ̀ wọn lè kéwú ẹ̀fẹ́kọ̀ bá lò torí lẹ́bàá sọ sínú kéwú náà irú ilé kéwú àwọn tí ẹ sọ sínú kọ́dà ẹ lẹ́ni kó mọ̀ tẹ̀lé àfàǹkà àti ìmọ̀ bá jáná sí kọ́mọ fẹ́ fi lọ́mù. láwọn afọ àtẹ́tẹ́ àwọn agbẹ́mọ̀ pé lásán kọ́ náà ti ń gba àwọn àwọn èèyàn lásán kọ́ lásán kọ́ tó bá jẹ́ pé ọmọ ìyá mo fẹ́ kó di dárín kó jẹ́ kó máa pèsè sílẹ̀ òdodo ẹ̀hẹ́ ìwọ gbọ́mọ ewu ilé tó ń tọ́ kékeré yìí tọ́sí lọ́wọ́ bẹ́ẹ̀ sí. ewu ńláńlá ni o abáàtàn sọ ń dé omi yìí ọ̀sẹ̀ ọ̀rọ̀ yẹn kò lè sí àbáwọn èèyàn èèyàn díẹ̀ ni ó ní òye afáyẹ ni gbogbo ẹni tó bá jẹ́ àpá ṣe yálà yìí yóò máa dá ẹsẹ̀ ní yálà yìí rẹ̀ yóò máa dá ẹsẹ̀ ní yálà yìí kú kí bẹ́ẹ̀ yẹn ṣe yálà yìí tó kí o lè dá ẹsẹ̀ wọ́n ní pépà èyí tó tún tún èyí tó rọ èyí tó lè èyí tó rọ tó rọ bẹ́ẹ̀ nìkan ló sọ ó ní kó ló yóò pààrọ̀ fún ọ̀rọ̀ ẹgbẹ́ yálà yìí ọ̀rọ̀ ẹgbẹ́ yálà yìí ní pààrọ̀ ọ̀ ẹlẹ́ẹ̀kejì tó wò fi kún yóò fẹ́ bọ́ kò sí àtàkùnlé àdé jáwà bí tún sọ̀nà méjì àwọn jáwà bí kan bẹ tí ẹ bá yí tí ẹ bá rí nàbẹ gbèsè rí lẹ́tọ̀ àpá àti bá rí nàbẹ jáwà bí rẹ gbèsè rí ni kìí ṣe gbogbo àpá àti jáwà bí gbèsè rí o jáwà bí náà ti bẹ náà àpá àti bá rí nàbẹ kìí ṣe gbèsè rí kọ́nà olè wà ní jẹ́nu ọlọ́ ó sì rí láfọ́ nílé ìgbà ẹbí àwọn ń sọ̀tọ̀ gẹ́gẹ́ bí àpídà tí wọ́n ní o. àmọ́ ìpín ní ìlọ́pẹ̀pẹ̀ nù tó bá kú lórí ẹ̀ kò sí irú àwọn afá wọn. ìjára bí yorùbá ju pé kí ẹni ṣe iná. a ní ọkọ̀ kọjá a ní máa mọ àgbàdo àkọ́rí. ìgbà náà lọ ikú fi ẹjá làbẹ́lẹ̀ má bíbí àdúgbò sí wọn. ìsẹ́rí kan tó sọ pé bíbí àgèdè rí ni. bọ́lá wọn tó ń bá eéṣú náà tó jẹ́ ẹlẹ́sẹ̀ ọgbọ́n ọgbọ́n wọn náà tó sínú ọ̀tẹ̀ bẹ́ẹ̀ náà ni ó lè bá oní bíbí à tí èdè bíbí à ṣe é dùn. wọ́n ní hajj alùpùpù náà mo sọ fún ọ ọba gbọ́dọ̀ sọ̀rọ̀ sílé yìí wọ́n sọ ọ ni. òun jẹ́ pé èyí bí bí àwọn yàtọ̀ síra wọn tó yà pé bídà tó ti ti láti gbé nǹkan fún kí èso bẹ́ẹ̀ ó lè lu àgbẹ̀ náà pẹ̀lú àdìgbẹ́ náà. àfi ẹ̀kọ́ yìí lè bí abẹ́ ṣe o àwọn sọ̀dá gbọ́ tó hàn sáwà láńsọ fún ọ bí àwọn dé bí àgbọ̀lú bí ẹja sàdúrà fún yín fẹ́ fún alówó ní àwọn bí bí abà láńsọ. tó bá ṣe ń jábà bí bẹ́ẹ̀ lè yan ṣe kò sí bí o ti wọ̀n dáná àgbẹ̀rẹ̀ ojú tó bá wù ọlọ́run ní kò rí àmì tó gbá lọ́nà àbòsí o yóò bá forí bí bá ti lọ́lá tàbí jẹta kò lọ. àmọ́ àwọn tó jẹ́ pé bíbí àti bọ́lá bí kí wọ́n ní ìta ṣẹ́fẹ́ ìta lẹ́fẹ́ bá wá bọ́lá fà yìí kí ló sọ fún àtàdó àfọ̀n. òfin tó burú kéèyàn bá yàn wọ́n máa bá wọn náà bẹ́ẹ̀ àbá àtà ọlọ́run jẹta wọ́n ti lè wọ́pọ̀ sọ fún wa bá

àwọn apá ìdá wọ́n ẹ̀ka kọ́ òfin náà kò jẹ́ nípa tó bá fún ọkùn ara rẹ̀ láyé bá láyé yìí àmọ́pẹ́ fún ọwọ́ abéèrè wà àdúrà ábéèrè pé ta ló fi jọ fúnra ẹni tán lẹ́yìn ẹgbẹ́ ogun rẹ̀ àlùlà máa ń hú ẹ̀hẹ́n àdísì ọkọ̀ gbajúmọ̀ dáadáa al'ulama wafatul anbiya àwọn àfá àwọn ni wọ́n jogbọ́n ànábí ọlọ́run bàbá rẹ̀ ò bàbá rẹ̀ ò bàbá rẹ̀ ò kọ́lé ẹlọ́kùnrin ẹ̀lẹ́ jogun lé ìgbẹ̀rẹ̀ ilé ìlàkàbàrò nílé ìtí àìntànàbí bá fi kalẹ̀ àti tó ṣe náà làwọn àfá òdògún ní ara rẹ̀ àmọ́ ọ̀tọ́ wọn kókò ọgbà wọn tó ní àṣàdá àdìkà àwọn tó wá sàkùrá lè fún yín àrà àwọn ìdíná pè ní òun àwọn ìdíná pè ní òun ẹ̀dá kò sọ̀rọ̀ ẹ̀jẹ̀ aláyọ̀kan wọn bá yà àbí ayọ̀kan tí yẹn bá ní àdéhùn náà ni ìfá àánú ní pọ́blẹ́mù ìfá àánú gbogbo tí wọ́n ń gbọ́ wọn lójú náà ẹ̀sìn wá àwọn ti sọ́ọ́rì káà ẹ̀sìn ẹ̀sìn gbòòjòkó ní ó wà lọ́wọ́ sí ẹgbẹ́ ẹgbẹ́ ṣètò ọ̀nà mo ti lọ́gbà ẹ̀rọ ọba ìbílẹ̀ ní káàbọ̀ ìjìbá ẹ̀dì báyìí làbá àdúgbò wọ́n sọ àti ṣe ẹgbẹ́ ṣètò ọ̀nà wọ́n bá pa wọ́n fún ọ̀rọ̀ èyí tí wọ́n fojú wọn rí jẹ́ náà nípa ìgbà ṣètò ọ̀tá ẹ̀sìn àbọ̀dà jẹ́ fún yàn ọjà wo lẹ sí. Òṣùpá tó ń tọ́wà níbẹ̀ ni bíbí àgbẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ àtọ̀. Bọ̀dọ́ ẹ̀ẹ̀ta ẹlọ́rí àjáwá èyí tí ń sọ èyí mo ti mẹ́rin kan ọ̀dọ̀ kádà wọn rí o wàlá bàtà rẹ ti dán kan yé mo mọ ilẹ̀ ọ̀dọ̀ bàtà wọn wà lẹ́ òní kọlọ olóhùn òsàmọ́ ó sì ní kọlọ bí eré àjáwá eré ajá pàpà mo ń pàbó eré ajá pàpà mo ń pàdé ó láwọn orí inú ẹlẹ́ sí ní àwọn kò fi àwọn àwọn kò nìkan agbára tó sọ̀rọ̀ rẹ̀ wọ́n sì rí nígbà tí wọ́n rán tán wọ́n wá pẹ́ ìyá ah, àwọn ni àwọn yára bí àwọn ọmọ náà nù agbára ń bẹ fún ọba ìyá àwọn wípé wájú fún àpé àwọn ẹ̀fọ́ àwọn àwọn àwọn kòkòrò kan wà bí ìrẹ́ kankan làwọn náà táwọn ń gbé ìtọ́kùn hàn báyìí ó lọ́gbẹ́ kò ní kò sí lè jáde ọmọ jáde lẹ́ta náà wọ́n wá ń jáde ní sáìdì tó ń gbìnú mọ́ àbúrò nǹkan fún ìpadà lóṣèlú ayé rẹ̀ ilé ìwé ti fẹ̀bọ̀ ti kún tiẹ̀ bí n bá bá inú ikú ẹlẹ́bọ̀ yìí àfa tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ó wá ní àfa tí wọ́n ti jálà bí ó gbà pé jálà bí ẹ̀ṣẹ̀ ni wà burúkú ni tí n bá wọn ń kọ́ ọmọ ní kéwú tí sì ń ṣe wá sí ẹ̀hẹ́n ládàá tí wọ́n ń rí wá sí ṣe o àti kéde ọmọ tí ń kọ́ ọmọ nù yìí olówó tó fọ ẹ̀sẹ̀ àtìsí má bẹ̀rù jálàbí rẹ̀ ṣíṣẹ́ ní jálàbí mù kò sí ẹnìkan tó mọ̀ sí jálàbí láyé tí òun náà kọ́ mi níbi lòun tọ́ kò sí ọ́n tọ̀ kọ́ ń tẹ̀sẹ̀ mọ́jà àkọ́kọ́ òṣèré mo ti kọ́ kìíní yìí àfáà náà pè wá àárín náà kó á dáàbò lẹ́nu kò rálẹ̀ yìí àfáà ni wọ́n ń pè wọ́n tó já tẹ́rù àárín náà kó á dáàbò lẹ́nu àdíjà náà bìrì àwọn gbọ́mọdé tó ń rí àwọn wọ́n ti kẹ́ wọ́n fi kọ̀ mí sí. Òdó kan ara wọn kò táwọn ti ọ̀dà, òun ní kíní ìtọ́lá ń gbé wọn láàrin ìgbà yẹn, wọ́n sọ wọ́n sọ fúnra ah, ẹ̀bí gẹ́gẹ́ náà sọ́lá ìfẹ́ ìjà fún wọn. Olùgbògbé ní wọ́n ti jábọ̀ nípa ti jábọ̀ yìí. Yóò gbòòrò níwájú ọlọ́run ọba, sẹ́yìn kò dákẹ́ níwájú ọlọ́run o. Àìjà ohun tó dá ni kẹ́ẹ̀mọ́ dùn bá níbi ìsọ̀lẹ̀ mọ̀ bá dọ́kítọ̀ Fáìsà ni, èyí tó dá ni kọ́lọ́mọ́kùnrin àlójọ́. Wàláì, kọ́lọ́mọ́

ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما ẹwọ bọ́rọ̀ ìsọ̀rọ̀ yà yìí bà ìnà máa tí ò lọ́pẹ́fà ìnà hù bà ìnà máa tó sọ ó ṣe kọ́ fún ìlérí ẹni ẹni gbogbo mọ́sí rẹ̀ ní àìgbà àpá ìrìnlẹ̀ máa àlá alẹ́lọ́kùnrin bẹ́ẹ̀ tó wọ́n tó wọ́n tí ó dá ìwọ́n tó wọ́n tí wọ́n di ìyá ẹ̀ ó lè jẹ́ mẹ́ o àmọ́ wọ́n lọ́dí ààrẹ jù Ìgbòho àlàá وكان الله عليما حكيما الله أكبر ọmọ ìta bojú o ọlọ́run ọba onímọ̀ ni ó mọ́ gbogbo wa wọ́n ní ìkáfẹ́ sí kàtẹ́lẹ̀ náà náà gláwí wọ́n ọ̀bùn mọ́ bẹ̀rẹ̀

ọkọ̀ èrò ní o tọ́wà ní lọ́wọ́ wá ọkọ̀ èrò ní o ó ń sọ ìtìjọba fojú àwọn rí pé àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n fún wọn ní owó fẹ̀yìntì wọ́n lẹ́nu mi gba two million ọdún ìgbà tó bá bá gbọ́dọ̀ gbọ́dọ̀ àti gbọ́dọ̀ mẹ́bẹ̀ẹ́ náà ni o kéèyàn ṣiṣẹ́ fún thirty five years pension yẹn ó kọ́ sí wọn á fún ní two million naira kí ni kó fi ṣe ọlọ́pàá ìlú sọ ó lọ́dí fáwọn ọlọ́pàá káàkiri nu ó lẹ́ tó gbà jùlọ ní ilẹ̀ ọ̀ ọmọ ẹ̀kẹ́ òun wá jó kíní kan nàìjíríà tó máa dígbà bọ́bá yìí nì òun wá ó ṣòro kíní kan nàìjíríà àwọn òwe ìdílé ní ó bọ́bá ti yẹ lórí ìdí nàìjíríà ebi ìgbà tẹ́lá ti yẹ lórí bú sí ọ̀nà ìgbà fọ́ọ̀tì tí ó tẹ́lá fọ́ọ̀tì yẹ lórí omi àbí tẹ́lá tó fọ́ọ̀tì skú kí ló fọ́ọ̀tì kíní nàìjíríà bá gbọ́ yìí ọmọ àwọn ẹ̀lẹ́bí búrú lẹ́yìn ìfẹ́tàrí òmótẹ́ ìtumọ̀ rẹ̀ nú wọ́n yà wọ́n tí ló bá kò tí lọ́wọ́ olúwa gba pọ́ọ̀sì gọ́ọ̀nà orílẹ̀ gọ́ọ̀nà ṣẹ́ẹ̀sì yẹn ó kọ́kọ́ ní tírí bedroom plazola wọ́n á fún ní sí fifty million naira àbáfi aláwọ̀ inú sí aláwọ̀ wá sí ó lágbà ẹ̀kọ́ ẹ̀kọ́ kí ẹ̀ síra wọn ẹ ti ń dábọ̀ bo èèyàn ó wá sí sẹ́bẹ̀ pa àwọn alákọ̀ọ́kọ̀ gbọ́n sí ilé ayé gbogbo ìfọ̀tọ́ mú náà wọn ìfọ̀tọ́ sì máa kiri bá tó bá rẹ̀ lẹ́nu àkàlẹ̀ ọlọ́run bá wọ́n lè máa kiri wọ́n kọ̀ máa bí àwọn bá kan náà à ọkọ̀ ọmọ ìta bí wọ́n ẹnìkan ní sọ̀rọ̀ kan fún mi wọ́n ní ọlọ́pàá níbi fọ́tà sí ìlú wọ́n àwọn nìkan ń ẹlẹ́bí kú dúdú tí wọ́n náà ní ẹlẹ́bí ilé ẹgbẹ́ ọ̀rú pé ẹni tó wọ́n bá fi wọ́n bá tí wọ́n bá jọba àwọn ẹ̀sìn mọ́tò wájú pọ̀ ewé náà pọ̀ ẹ̀yìn pọ̀. ẹ̀yìn wọn mi olùgbò ní ẹgbẹ́ òṣèlú wà yìí bí àwọn bá ti bá ìfẹ́kì owó lọ láìpẹ́ ìṣọ́ lọ owó lọ ó lè lọ o kí àtòmí tó dé ó wá gbé tó gbẹ̀lú mi lọ́wọ́ lẹ́yìn tá bá díẹ̀ ní lọ àbá àbọ̀sọ̀ wà sí ọlọ́pàá ti mú un sọ́wọ́ orí ọ̀tọ̀ sí bẹ́ẹ̀ fa iná máa ń lọ ìjọba ní ìjọba pọ̀ àwùjọ rẹ̀ ni wọ́n wà ní wọ̀ká ìlú lọ́wọ́ àdúgbò. Sẹ́kọ́tẹ̀ tí ti jẹ àwọn bá ń tìlẹ̀ sí ìbáìsì rẹ̀, Boko Haram ò sí ìbáìsì rẹ̀, ìfi ń jẹ lọ́kàjẹ̀ náà tẹ́lẹ̀. Àdíjì kan wá wà, ìmọ̀ bó ti lálàáfíà ti gbé, sọ́kà ti jẹ lọ́làáfíà, kò dá ẹ̀mọ́ ju owó yẹn ní aburú. Ànábì sallallahu alaihi ó jẹ́ bá rí ibi tí ó ń tọ́ ẹni wọn ń lo ìmọ̀ yẹn tó dáa àbí ń lo owó yẹn tó dáa ah! ọlọ́wọ́ kébìnrin sì kébìnrin sì lo ìgbà tí báyìí ànábì ni bí o ti sí ìmú ni ọlọ́wọ́ sì máa kọ́ fún pé òun ti ṣe. bẹ́ẹ̀ bá rí ẹni tí ń ṣe aburú báwọn èèyàn ṣe á ah! kébìnrin di ìgbìnita bá dé orí gẹ́gùnà ẹ̀ á ah! ní kọ̀kọ́ kó wáyé náà ànábì ni ìwé ẹni jẹ́ kọ́dà tó mè é bẹ́ẹ̀ ọlọ́wọ́ sì máa kọ́ fún ìgbìnà ẹni tí wọ́n invite pé kó wá sàbúrú ó mọ̀ pé ọlọ́run mọ kan tiẹ̀ náà àkíìmọ̀ gbogbo tọ́lọ́ bá ti sọ tí máa ṣe láyé olùlọ́gbọ́n mú o ọbọ̀ ọlọ́gbọ́n lọ́nà ọba o tí wọ́n ti dá ṣòro yẹn ló pé lọ́bẹ̀ ẹ ti alẹ́gbẹ́gbẹ́ òbí lọ́bẹ̀ nínú iná làwọn amújáde bí òwe wa ọ̀gbọ́n orí kọ́ ọkọ̀ tìrànmọ́ ó ní wọ́n á ní jẹ́ ọkọ̀ ó ti kú ọ̀gbọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì ńlá burú yẹn tẹ̀tẹ̀ rẹ̀ rẹ̀ pọ̀ lọ́n nǹkan méjì ń bẹ ká bọ́dọ̀ wá sí i lónìí tàkọ́kọ́ bọ́ bá ti ṣe àṣìṣe tó ń ṣe tí ọ̀dà ọwọ́ rẹ̀ nìkan pè ọ́ bí wọ́n bá ti pèèyàn pé ẹgbẹ́ fẹ́ wá lọ fún Frank, wàláì bí wọ́n ti sọ pé ẹ àgbọ̀ làbẹ́ ti fáwọn lórí tọ́tọ́ ìdìbò ti dọ́. a irú ẹni báwọn ẹ máa ń rí táwọn náà fẹ́ràn yìí jù aláàkọ́

وعلى آله وأصحابه وسلم أعوذ بالله ní làbínú àwọn ìjọba ìlà ìgbà tí wọ́n ń gba fílẹ̀ ìjà lọ́wọ́ tó ń fẹ́ làbínú ẹgbẹ́ táwọn abẹ́yẹ̀ bèrè. Thank you ọmọ ẹni tí ó ti jálà bí tó wá ní wọn àtàkùn àfọyín kan abẹ́jọ́lẹ́ o méjì ló náà pé fún àwọn míì ẹgbẹ́ tó sàwùjí sàwùjí ni kò sí ẹ̀sìn kọ́dù rẹ̀ mẹ́rin bí ewu tó ṣe fọ́ wọn nà ẹ̀mí bí yahoo yahoo tí ò fi klọ́ọ̀fù sí ní o tí ò klọ́ọ̀fù ẹni o gẹ́gẹ́ bí ẹni wà fara ẹgbẹ́ bí ẹni tí ẹni tó gbàyàn lójú tí èdè tó sókùn lákàyè lólò ẹni tó skáàmù yàn àfàyẹ ṣe skáàmù lólù skáàmù làfàyẹ skáàmù àná ó kàn ó pé yá ah, tábà padì ẹ lákòókò ṣé ẹni tẹ́ padì ẹ fún ṣé àgbà ni ẹ̀ máa gbé lọ irú àwọn kéèké gbogbo àfà tán sọ pé dẹ́gẹ̀lẹ̀ ogun ọ̀nà ti ṣí ẹ̀tọ́ ajẹ́ pé wọ́n ń lo nǹkan ẹgẹ́gẹ́ ni wọ́n mú ní ẹ̀ pé wọ́n ti ó wà ní ẹ̀kọ́ dùn wọn bẹ́ẹ̀ àwọn olùgbègbè so irú àwọn bá rẹ̀ a lè bá wọn lò bákan náà a jẹ́ bí bàbá ti bá wọn lò a lè mọ tí wọ́n pọ̀ sínú méjèèjì bọ̀dá àwọn pé tí wọ́n ti yẹ méjèèjì ni ọ̀dà àmọ́ abúrú kan tó fi nìyí oògùn kan wọn lọ bá pé lóòótọ́ ṣínkù ni wọ́n ṣe bí àwọn aláṣìṣe ṣe ń da ìjẹ́lẹ̀ àwọn àṣírí máa ń da ìjẹ́lẹ̀ ṣínkù ni o bọ̀tọ́ bá jẹ́ pé wọ́n kàfi gba ènìyàn lóṣù pé àánú láti jẹ́ ẹran gbẹ̀yìn gẹ́gẹ́ bí ṣe yìí tó náà kàfi jẹ́ ẹran tó wọ́n ká àwọn ènìyàn lọ́wọ́ sára wọn sọ àdókò sára ọ̀ ní ó tán ọ̀ wọ́n làwọn ibi tán ó ti tán wọ́n dọ̀la wọn lọ́kàlà wọn wọn lọ́kàlà wọn 这个怎么样？这个